بلوغ المرام في الحديث الخامس والتسعين وعن سراقة بن مالك رضي الله عنه قال علمنا رسول الله صلى الله عليه وآله وسلم في الخلاء أن نقعد على اليسرى وننصب اليمنى رواه البيهقي بسند ضعيف وعن عيسى وعن عيسى بن يزداد عن أبيه رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا بال أحدكم فلينتر ذكره ثلاث مرات رواه ابن ماجه بسند ضعيف وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم سأل أهل قباء فقال إن الله يثني عليكم فقالوا إنا نتبع الحجارة الماء رواه البزار بسند ضعيف وأصله في أبي داود وصححه ابن خزيمة من حديث أبي هريرة رضي الله عنه بدون ذكر الحجارة alhamdulilayi àrífi gbogbo ẹgbà ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta èyí tá a ta èyí tó ṣe pé mẹ́tẹ̀ẹ̀ta wá ní ìparí àlàyé nípa ṣíṣe ìmára gbogbo ẹgbà ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni olùmọ̀wá ni wọ́n ṣe àmì sí lábẹ́ gbogbo wọn wọn ò gún wọn fẹsẹ̀ rìn lẹ̀. ṣùgbọ́n mú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ yẹn wá títí fún wọn kò fẹsẹ̀ rìn lẹ̀. bẹ́ẹ̀ nítorí wípé ìgbàwọ́ ọ̀rọ̀ míì wà tó ní ìtumọ̀ wọn ó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ ntòun kó sínú kò tó ète yìí tí wọ́n mú wá kó sínú àbí kó sì jẹ́ pé. àní ẹgbàwọ́ ọ̀rọ̀ míì tọ́tọ́ka sí ìtumọ̀ yẹn ṣùgbọ́n ìtumọ̀ tí ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí mú wá á rí wípé ọ̀tàkùn làákàyè ẹgbàwọ́ ọ̀rọ̀ ọlọ́kùnkọ́ wọ́n jẹ́ ẹgbàwọ́ ọrọ ẹlẹ́ẹ̀karùndínláàdọ́rùn nínú tírà Bulugh al-Maram ẹgbàwọ́ yìí wá láti ابن مالك رضي الله عنه سراقه وهم ب إنه أنا نتسيو جوكو كورو وما سيقني يا جوكتي في أول أنفع النبي محمد صلى الله عليه وآله وسلم إنه أتى النبي صلى الله عليه وآله وسلم وما بيأسين الإسلام wọ́n gbé sá kúrò lọ́dọ̀ àwọn ará mẹ́tìkà àwọn ẹni tí wọn ò fẹ́ kẹ́sìn yìí ọjọ́ tí ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn ẹni tí wọn ò fẹ́ kánábì Muhammad sallallahu alaihi wa sallam oríṣi ọlọ́run tọ́lọ́run fi rán jẹ́ fún gbogbo àgbáńlá yìí àwọn tó ṣe kó wù àwọn pé báwọn ti ṣe kọ ìpè ànábì sallallahu alaihi wa sallam kọ́mọ rẹ̀ nìkankan ní gbogbo àgbáńlá yìí jẹ́ pé rẹ̀ ويمكرون ويمكر الله والله خير الماكرين àwọn ń tètè ọlọ́run ọba náà sì ń tètè tiẹ̀ a sì máa fi ọlọ́run ọba ló dáa dùn ní ète nínú gbogbo àdètè. anabi sallallahu alayhi wa sallam wọn sábò ní mẹ́kẹ́ pẹ̀lú abubakar radiyallahu anhu. wọ́n lọ máwọn kèfèrí lọ́wọ́ tonti pé ní òru ọjọ́ yẹn gan-an tánàbí sallallahu alaihi wasallam fi Mẹ́kà sílẹ̀ ni wọ́n fi pàdé sí láti pa ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí wọ́n ti yan géńdékùnrin kan nínú ẹ̀yà kọ̀ọ̀kan pẹ̀lú àwọn àdá tó mú bérebére wípé ẹ̀dá àwọn àdá yín bò bí ìgbà tó ṣe pé èèyàn kan ṣoṣo lọ́ọ́ ta lọ́gbẹ̀ẹ́ ìyẹn ní pílẹ̀ kan náà tó lè bá jẹ́ pé gbogbo wa la dìjọ lọ́wọ́ nínú pípa rẹ̀ bí àwọn èèyàn rẹ̀ bá ti dé fáwọn fẹ́ gbẹ̀san tẹ́lẹ̀ ní tíyẹn bá lè mú lèèyàn bá jà ìgbà tó bá ṣẹlẹ̀ pé gbogbo apátákà la dìjọ péjọ pèsè pèrò pa èèyàn mélòó ni wọ́n wà lè bá jà nù wa anabi sallallahu alaihi wa sallam Ọlọ́run fún rò pé lónìí ni kò gbọ́dọ̀ mínà ló jáde kúrò ní mẹ́kà àwọn géńdé tá a wí wọ́n péjọ sẹ́nu ilé ànábì sallallahu alaihi wasallam àwọn ń retí báwọn fa ànábì sallallahu alaihi wasallam tó ń jẹ alẹ́ nígbà tó náà bá ti parí ètò oúnjẹ ọ̀sán làǹábì òfin àti ànábì sallallahu alaihi jáde àwọn ń yọjú wo ẹnu lẹ̀kọ́ agbó wára ihò tó wà lára lẹ̀kọ́ pé àti sùnbẹ́nu lè sùnbẹ́nu lè torí kí wọ́n ti pa àlí ibn Abi Talib láti ẹ̀kọ́ kó sùn láyé àwọn. ànábì jáde ní ìgbà tí ọlọ́run bá kun àwọn tí wọ́n wá láti pa ànábì sallallahu alaihi wasallam lóorun. débi ká ànábì tún gbé ìgò tó dàlù wọn wọn àtúnjì níṣẹ́ ni wọ́n sùn lọ tó ṣe pé ibi tó ń kálukú wà náà yẹn ti ń falala waja'alna min bayni aydihim sadda wa min khalfihim sadda fa aghshaynahum fahum la yubsirun eléyìí túmọ̀ sí pé ẹni tí ọlọ́run bá bá fẹ́ yọ kò sẹ́ni tó lè mú ẹni tó lọ́wọ́ bá má sì fẹ́ mú kò sẹ́ni tó lè gbà á lẹ̀ ọlọ́run bá kó máa sọ̀nà àbáyọ fún wa láyé àti lálùkìyàmù bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wa sallam wọ́n jáde kúrò ní Mẹ́kà ó yà àwọn kèfèrí lẹ́nu bí gbogbo báwọn ti ṣe dí gbogbo ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ tó sí kò sí ní tó kù ju wípé ká gbé owó ribiribi kalẹ̀ láti fi sin àwọn èèyàn lójú kòkòrò láti gbìyànjú àtijọ́ dẹ̀rẹ̀ ẹni tó bá mú wa yọ gba ìmúláyìí kódà yẹtí kíkó mu alásán tó bá fi tọ́ka sí ibi tó wà fún wa dáwàdà àwọ̀ lọ mu. sẹ́wọ̀n pé subhanallah kò sí ntọ́lẹ̀ kìí pera rẹ̀ kò sí ntọ́lẹ̀ kìí pera rẹ̀ láti sàmì kó náà sì lágbára. torí pé tí wọ́n yẹn bá wá sọ̀lẹ̀ ànábi sọ̀rọ̀ bá àṣẹ làǹbẹ̀ lárọ̀ọ́wọ́ tó yín nígbà tẹ́yìn ń bẹ lẹ́nu àná rẹ̀ ó sì fi lọ́mọ yín lọ́wọ́ ẹ wá sọ pé nìsín kìí ṣe pé dandan kó ń mú wá fún yín wọn kàn tọ́ka àbí tó wà fún yín ni ẹ̀yàn lọ mú náà pé mẹ́ẹ̀ẹ́dógún wọn wọn àtó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jọ̀tà bó tilẹ̀ jẹ́ pé gbogbo àmì lè ti hàn sí wípé agbára òun ò lè ká ẹni tó ń bá sọ̀tà ṣùgbọ́n ó sì máa tiraka láti fi hàn pé òun ò tí ì pin òun nípa nínú àwọn tó ń gbé dìde nínú àwọn tó dìde tó ṣe ojú kòkòrò àti rí ẹ̀bùn ńlá tí àwọn kùrẹ́ẹ̀sì gbé kalẹ̀ láti mú Ànábì sallallahu alaihi wasallam wá láàyè ni àbí láti ẹ̀sìn tọ́ka síbi tó wà kódà bẹ́ẹ̀ nìkan bá bá àwọn rí pa yọgbẹ́ subhanallah torí ẹ̀ ìwọ tó ń wòye pé al-khilafu fil-aqidati. خلاف غير ذي شأن. ó túmọ̀ sí pé ó gbádùn ibi tí apá ti máa ń bẹ láàrin rẹ àtàwọn kan ní ìyapa ẹ̀sìn wọ́n ṣe islam àwọn ò ṣe islam wọ́n tẹ̀lé súnà àwọn ṣe fídà ọwọ́ wo kí ìyapa irun kìí ṣe nǹkan kan bàbàrà ó pé ọpọlọ rẹ ti sùn ó epo nítorí pé kò sí ìyapa tó léwu tó sì mú kí ọ̀dọ́ máa lépa ẹni tí wọn ọ̀jọ́jọ́ kan náà lórí nǹkan kan náà yún bíi tẹ̀sán gbogbo ẹni tí ẹ̀ bá ti jọjọ́ pé ìjọ sẹ̀sìn kan náà gbogbo ẹni tí ò bá ti pé ìlànà kan náà lẹ́jọ́ ń tọ̀ ẹni tó bá ti ń jọ́ jẹ́ bàjẹ́ mú nínú ẹ̀ méjèèjì nítorí wọn máa ń lépa gbogbo ìgbà ni pé bí kọ́wọ́ wọn bọ̀ wọ́n tó di òdodo mú wọ́n á rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀mí tí ò ní lọ sídìí kò ṣe ń kà ẹ̀mí tí ò ní lọ sídìí kò máa lépa rẹ̀ láti pa ẹ̀mí tí ò ní lọ sídìí kò di lọ́nà nítorí pé sẹ́mi tí ó máa lọ sídìí rẹ̀ ní pé kó o pé wá sídìí ìmọ̀nà torí pé kò mà ní tó nà bá mà òun náà tẹ̀lé mọ̀nà ẹ̀mí tí ó máa lọ síbi pé kó lọ bá sọ̀rọ̀ lọ ẹ̀mí rẹ̀ ó máa lọ síbi pé kò tiẹ̀ bẹ́ẹ̀ lọ kó fi mànà but nítorí wọn máa fi sàn fún ọ ni pé bí kò wọn ka ọ náà bìkan tó dá kó wọn máa wá bọ̀ lẹ́yìn kó wọn sọ ládàpá bí ká kókó wọn ráwọn kan rán tí wọn kò ń palẹ̀ rẹ mọ́kò lókè pẹ̀ bí ká pé wọn lò tójú oorun dójú kú. bí kápé o o lè mọ́ ntọ́ta nù ti pé ìyapa bá ń bẹ láàrin yín nínú ìyapa bá ń bẹ láàrin gbogbo ẹni tí ò sí lórí òdodo àwọn ti dájú kankan pé tá a bá ní ká máa pagagbága nípa mẹ́rin tí olódodo fi fi àlòkù ọ̀fẹ́ ti gé okùn ìkédànù gbogbo bó tilẹ̀ wù kó yí tó. ó ti mà wípé ẹmẹ́rin wa káànà mẹ́rin wa ẹmẹ́rin wa káànà mẹ́rin wa nígbà tí ó bá fi tó gba ìka díẹ̀ yóò bá di pé yàn kọ́kẹ́ kò ní rí nǹkan kan mú wa mọ́. tí ó bá ti rí nǹkan mú wa ẹ̀wọ̀n ká ti rí túnú. nítorí ìdí eléyìí báyìí àwọn ti mọ̀ nípa ìkórè àwọn torí ẹ̀ mú wa oníbídì àkàntọ́ láyà wípé ká máa fagagbága tó yọba débi kan yọ̀dà tírọ̀pù ibi tírọ̀pù sì ti bẹ̀rẹ̀ ó ní ebú nígbà tó bá kú ọ tó ní pé kó dùn ọ yọ yọ ẹsẹ̀ tó bá gbọ́ ọ lẹ́sẹ̀ tó ní pé kó dùn ọ yọ wọ bẹ tó bá gbọ́ ọbẹ̀ òní ràn yọ wà dà títọ̀ bá ní ràn yóò di pé ń wà bàn àbọ̀ fà a'udhu billah. تريد إليه لو تجيبه الخلاف العقدي الخلاف في الدين من أشد الاختلافات تأثيرا في الناس وكان يقصد سكوما لا أجلا يعني ما صرا له ما صرا له نجري كي وكوين تيكو سلو الإسلام ونك في جوك كان دونوسي الله أكبر تنك جوجمان kò wú ọ̀la gbogbo dẹ́n kí irun fẹ́ẹ́ forí kalẹ̀ wàlá ìkò ní ẹlẹ́sọ̀dún léyà ẹ̀sọ̀dún ẹrù pé nínú wọn dùn nínú ọdún wàdú lọ kẹ́tọ̀ pẹ̀tẹ̀kùn ònà rẹ̀ ta wà. nítorí wù wọn ni bẹ́ẹ̀ inú òsì kẹfẹ́ ilé báwọn fẹ́tẹ̀kùn lọ́nà tàwà nítorí wù wọn ni bẹ́ẹ̀ nínú òdì kẹfìrí kẹ́ báwọn náà ti jẹ́ kẹfìrí kẹ́ fetekun ta wa ṣe kí ni bee ninu odi kefe ke bawon naa ti je kefe ke le ba teki ki ni ba dogba won teke أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند من بعد ما تبين لهم الحق ó wu púpọ̀ nínú àwọn ẹni tá a fún ní tíra kíkẹ́ yìí ò tiẹ̀ ti kẹfẹ́rí bá àti tẹ́ kẹfẹ́rí náà wáyé torí kẹ́lí wa jọ sókè ní kẹ́lí wa jọ dọ́gba ṣé àyè tó dáa làwọn wà ní yìí sá àyè tó dáa kẹ́lí wa jọ dọ́gba ní orí ibú nítorí pé yasuduna nítorí orí tọ́lọ̀ wọn bá ṣe fún yín am yasuduna an-nasa ala ma atahumullahu min fadlihi ṣé kìí ṣe pé wọn kàn ń ṣe lára àwọn èèyàn torí ọlá tó lọ́wọ́ bá ṣe fún wọn Ọlọ́run ní kẹ́yìn ọgbà Islam àwọn ọgbà Islam wọn á ń ṣe lára yín torí di eléyìí àbọ̀rọ̀ sọ̀rọ̀ àlẹ́ fọ́tà ọ̀tá ò ní fẹ́ láyè kíkí kí wọ́n ṣe Islam kọ́ wa lọ wà lójà nà mọ́ lọ́wọ́ tó wọn wá wọnà táwọn á mú wọn lọ tó ní kí wọn náà gba Islam ǹjẹ́ tó bá ṣe pé àwọn kèfèrí àkọ́kọ́ àwọn kèfèrí àkọ́kọ́ awwala káfìrínà bí risalati muhammadin sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ àwọn tó ti kèfèrí tí iṣẹ́ tó lọ́n fi hàn nàbì sallallahu alayhi wa sallam ẹ̀ wọ́n bí wọ́n ti ti sọ́gà wa ànábì wa one, sallallahu alayhi wa sallam. so position wa ni wọ́n wá wà tó dáa tuntun ànábì lọ́nà rí tí wọ́n fún wa wò pé no no àwọn kèfèrí tọrọ kiri káwọ̀ they are all friends tó túmọ̀ sí kórìí èèyàn fẹ́ pé nù o. ايه ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم بقبض من كوسي فاني يونس يو يهودي فاني يونس يو نصارى تتتوانو في دلاتهم قالوا آه، في سنة تباتك توليبو كوسيو الله ما جاب بين الواقع تريد لي صراطة ابن مالك أو إسلامه في تعكفوش ìgbà tó wà ń kèfèrí ó ń gbìyànjú láti mú ànábì islam láàyè àbí ló sùrà kọ yìí náà ni wọn kọ síwájú rẹ pé rọbì ọlọ wàhálì láìlà ìlọlọ kọlọ ọba kọ yọnu sí ẹ mọ fún àwa tó bá pé àwa lẹbùn ni sẹmọ bí ọsẹlẹ sẹmọ bí ọsẹlẹ bá gbọ́ nù tán ní bàbá ńlá rẹ kẹrin ẹnìkan ó gbìyànjú láti ṣe bàbá ńlá rẹ̀ yẹn ká ó ti wá túbà wọ́n tún wá rẹ́ kí gbogbo wọn tó kú sọ pé gbogbo àti ọba rà rọmọdọ́mọ ẹni tó lépa bàbá ńlá rẹ̀ kẹrin pẹ̀lú sọba ọkọ̀ọ̀kọ̀ da ojú rú ẹ̀rọ pé rubí bàbá ńlá ti sọ̀rọ̀ alẹ́ ẹgbà ṣùgbọ́n subhanallah ẹ wo islam islam yẹ dípò máa kọ̀bìlẹ̀ gbogbo tẹ bá ti ṣe síwájú rẹ̀ láì dáa láì dáa tẹ bá ti gba islam islam ọ̀ parí èyí wọn á di àtúndì tó ṣe yí pé yóò dàbí ìgbà tí ọ̀dẹ́sẹ̀ rí torí pé àtẹ ibùmínà dẹ̀mbí kàmínlá lẹ́mbẹ̀lẹ́ gbogbo ẹni tó bá ti lè ronú kú àdàkúrò nínú ẹ̀ṣẹ̀ bí ìgbà tí ọ̀sẹ̀ rí ni ntí sùrù akọsí tó bá ti kó bá bẹ́ẹ̀ kú ní la ilaha illallah kó bá máa fẹ́ nu àwọn tó dàgbà jù ní orí ibu kó bá máa fẹ́ nu àwọn tó gbèsè burúkú jù nínú náà ṣùgbọ́n subhanallah ọgbà ìfúlá àwọn ti rọ̀bí allahu anhu fún lónìí torí di eléyìí bó lẹsẹ tiẹ̀ náà ti wá tóbi tó tó fi wá òkú tó bá túbá ọlọ́run ní ṣàánú rẹ̀ yóò ṣàánú rẹ̀ náà tó fi òkú tó bá ronú kúwàdà ọlọ́run bò ní gba. abɔrɛ ɔgbɛ abɔrɛ mana lópin ìgbà tó bá ti jẹ́ pé òdodo ló ronú pé wàdà òdodo ló pa ìbàjẹ́ tì òdodo ló dojú kọ lọ. sọ́rọ́kọ̀ yìí ó gbúrò nígbà tí ń tọ́ ipasẹ̀ ibi tó rò pàànà bí ọgbà sẹ́wọ̀n pàànà bí náà lè sèyàn ibi tí wọ́n gbà lọ tí gbogbo ibẹ̀ kọ́ lànà lè gbà ọ́ sọlá àlè sílẹ̀ ibi tó dínà tí wọ́n tọ̀ lànà lè tọ̀ sọlá àlè sílẹ̀ sùrákọ̀ ọpọlọ tiẹ̀ náà wá ti sẹ́ owó la pè nǹkan yìí sẹ́wọ̀n kí sẹ́ máa ń sè ìwọ náà ọgbẹ́ nǹkan ó ti kíní à gbogbo ọpọlọ rẹ ọmọ ti sẹ́ ni pé ó kéde ọba gbàgbé olè gbàgbé tí ọba gbàgbé olè gbogbo ẹ̀ ló náà ti kalkulé ọwọ́ àtọ̀bí tí a nàbì sọ̀rọ̀ àti sẹ́lá ń tọ̀ gàgà bí sẹ́ wọ́n lọ nfi fi etí sí ìdáhùn ẹni tí ń gbé agbègbè rẹ̀ sọ ṣé ẹ ráwọn kan tí wọ́n gba bí ìkọjá ẹni méjì kan máa kọjá tó ijó ni wọ́n máa kọjá ok bóun máa rí náà ẹnìkan kọ̀ ga kò kúrú ẹnìkan kúrú kò ó ti mọ̀ pé information tó ń fẹ́ nù títí òkú ara Abubakar báyìí. àbẹ́rẹ́ nǹkan mọ̀ tó bá jẹ́ wọ ni. tí olúwa rẹ̀ sáré bọ̀ tútù rẹ̀ sì ránkó tó sì máa pé you are wanted what will you do. subhanallah abubakar ń wẹ̀yìn anabi ò wẹ̀yìn sallallahu alayhi wa sallam torí pé ẹni tí mọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run ó yàtọ̀ sí wípé mo mọ̀ kọ́ lọ́n bẹ pẹ̀lú mi. torí pé ìwọ mọ̀ pọ̀ ń bẹ pẹ̀lú but ó pé dákun bẹ mi ó ń bẹ gbogbo wa ó ń bẹ wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó ń bẹ gbogbo wa pẹ̀lú rírì rẹ̀ ó ń bẹ gbogbo wa rírọ ṣùgbọ́n ṣé ń bẹ wà ìnà wà Sọ lámàdájú pé ń bẹ sọ sọ ní àmàdájú pé ń bẹ àmójútó ọ Abubakar òun wọ ẹyẹ ṣùgbọ́n àwọn ọba ń bẹ pẹ̀lú àwọn ní ti Ànábì ọkàn wọ náà náà ni kọ́ bá ṣe hijira ṣùgbọ́n tó bá wọ náà ó lè ní kó yájú kó rẹ̀ mọ̀ dínà tòṣùmọ́ náà fẹ́ fi yé yín. ọbẹ̀ fi ka àwọn fífi lẹ́nu mọ́ torí pé tíyẹn bá fẹ́ ṣe nǹkan ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé alwasail almashru'a alwasail almashru'a torí ẹ̀ kò sínú alamatul wilaya kẹ́ni kan sọ pé ní ìsìn àti kí mọ́sílẹ̀ kan ní haram ó sì wà lógun náà sọ ń bí ẹ̀ ọ̀ sí ẹ̀ ṣe ṣèwádìí abẹ́ ní ṣèwádìí torí pé wọ́n lọ lè tẹ́lẹ̀ sáà nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lọ́n fẹ́ ká lo alwasail almutaha Abubakar ka wẹ̀yìn ó ní tura kọ̀mọ̀ ní bọ̀ yìí kọ́lá ànábì òwò sallallahu alaihi wa sallam ànábì kan fẹ́ lọ́ọ̀ni ọlọ́run ọlọ́run bá wa sọ̀gbọ́n ẹ̀ ànábì sì wọ wájú lọ ọmọ ń bọ̀ Abubakar ti tó لو نظر أحدهم تحت قدميه لرآنا ذلك كان ربا ويتر مثال ذلك يوري واو يعني أنت وانا àbẹ́ ìwọ lọ náà ṣéèkì sọ rẹ̀ sọ àwọn ẹrú rẹ̀ ẹni tẹ́ ń wá ní ìsàlẹ̀ yìí ẹ̀yin ti wú ọ̀kan pé ń bo wọ́n lè wà àbẹ́ rí nǹkan wa ni anabi sọlá ṣọlá sọ pé máa bọ̀ nínú kẹbi náírì allahu fẹ́ẹ́lì tó hùn máa kí ló rò kó lè ṣẹlẹ̀ sẹ́ni méjì tọ́lọ̀ ti kẹta wọn kò sí tó ṣẹlẹ̀ tí wọ́n fi wọ́n lẹ̀ járe subhanallah báyìí náà anabi sọlá ṣọlá ọbọ mẹ abubakar nítorí pé abubakar a kò sẹ́ńtọ́ dàbí abubakar nù ju anabi sọlá ọ̀hún àríwá ìṣòro òun yìí fẹ́ ká burú sí anabi rárá ni torí ẹ̀ nígbà tí wọ́n wọnú kòtò náà oníkànnàbí ò dúró náà torí ẹ̀ láti ní kọ̀tọ́ kọ́mọdé ó gba wájú má gbàlagbà lọ́wọ́ tí wọ́n máa ń lọ ń bìkan àyàfi tí bá ń bẹ̀rù pé nǹkan kan lè wà ń wájú tó lè sèèyàn létí wọ́n wàá ti wájú wọ́n yẹn lọ ní òkun pé tí ó bá sèèyàn létí kó kúkú sí òun létí ó sàn ju kó ṣe aṣíwájú òun létí lọ. bẹ́ẹ̀ làbúwákàrọ̀ bọ́ wájú oníkànnàbí ò dúró náà kó wọn kọ́kọ́ wọnú kòtò yín àìbára ejò àkekèé kínní kan fún ọkọ̀kọ̀ yanjú rẹ̀ kánàbí ètò wọlé tòbá yìí làbúbákàrù tó ń wọ yìí pé sòrò akọ bá wa kọ́nà ànábì wọ̀ yìí ànábì sàdúà ẹsẹ̀ kẹsẹ̀ báyìí sànábì sàdúà sòrò akọ wa ẹsẹ̀ ẹsìn sòrò akọ sì wọlé. ẹnì kí téèyàn máa léèyàn téèyàn ń wò pé ẹ mo ti fẹ́ mu yín màá mu yín. màá mú yín tọ́lọ̀ wá mú yàn. ọkàn èèyàn ní lọ síbò mí ju pé ẹni tí mo lé o iṣẹ́ ọwọ́ rẹ mò ń rí yìí o. so ẹni tí a fẹ́ mú wá tó bẹni tá à ń bẹ̀. pé ọwọ ọwọ Muhammadu ní wọlé yìí. ìrọ́pọ̀ tí wàá ìrọ́pọ̀ torítọ́ lọ bóòlù tí o sì gbà nábì sallallahu alaihi wasallam nǹkan ni wọ́n ké kíkà nábì ọ̀sán àánú òun pé tó bá fi lè bò ń bẹ lọ tí wọ́n bá fi kú onídé tó ń wà yìí à wọ́n padà máa kà òun ò léyìn mọ́ òun ò sì ní sọ bẹ́ẹ̀ nìkan kó ń lu <laughs> gbọ̀gbọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ ọba pàdé wọn ajẹ pé wàá wọ ẹ̀gbà ọwọ́ kẹsàrọ ẹ̀gbà ọwọ́ kẹsàrọ àwẹmú fẹrẹ ẹ̀gbà ọwọ́ àwọn ọba fárísà wàá wọ ẹ̀gbà ọwọ́ ọba fárísà bí sọ pé wàá wọ ẹ̀gbà ọwọ́ olórí kremlin ní Soviet Union ní Russia Federation àbáta àgbẹnu sahara bó láti wá lágbára títí títí títí táwọn èèyàn àwọn eléyìí tó gba gba àwọn títí àwọn tó gba gbé ẹgbẹ ọwọ́ tiẹ̀ sẹmi lọ́wọ́ anabi sọlá sẹlẹn tó bá padà tó sì sọ fẹ́ni kankan pa wa wàá wọ̀ sísọ̀rọ̀ akọ̀tìrọ̀ apadà jẹ́jẹ́ rẹ̀ ni nígbà tó wá dé Mẹ́kà ẹ lọ pé tí ìsèyàn bá rí tó jù lọ wọn bẹ nínú pé èèyàn gbọ́n tí èèyàn tètè jẹ́wọ́ ìgbé àjábọ̀ kẹtẹkẹ máa so ìwọ̀nba bíntì la mọ̀ jẹ́ máa ẹ̀ tó bá ti di pé àwọn kan ń wíìnì rẹ̀ máa wò lẹ̀ sákọ́ díà nígbà tí sọ̀rọ̀ akọ́dé mẹ́kà àwọn alọ́ sí ọ̀dọ̀ Abu Jahal sẹ́mi kó náà lọ̀gá àwọn ọ̀gá tán ni ẹ bá wa mú un. قل أبا حكم والله لو كنت شاهدا لأمر جوادي حين ساقت قوائمه علمت ولم تشكك بأن محمدا رسول ببرهان فمن ذا يقاومه قل أبو حكم wallahi law kunta shahida tó kọ́lọ́n bùrọ̀ àti tí wọn náà bá rí lè amúrí jawaabi nítorí tiẹ̀ sí mi hìnà sáàkà kọ̀wá ìmù nígbà tẹ́sẹ̀ rẹ̀ wọlé. ẹ ò káwọn kẹfẹ rí àwọn kẹkẹ ara rẹ fa gbàtàwọ gbàgbọ́ kàkẹ alọ àṣẹlẹ kéènì àmọ́ wọn náà wọn náà ti dọmọ lẹ́yìn rẹ̀ tọ. So, ìyẹn ni pé mo rán anabi sọlọ àdìsọlọ lọ tọrọ rẹ ju bẹ́ẹ̀ ṣe ń pè lọ. tí wọn náà bá rí bí ẹsẹ ẹsìn mi ti ṣe wọlé àyẹ̀mùsẹ wọlé mùsẹ̀sìkò pé anna muhammadan rasul wọn náà mú àdájú fọlọ́bí muhammed sọlọ àdìsọlọ òjíṣẹ́ ọlọ́ọ̀ni lódodo a lásán lẹsẹ ẹsìn wọlé ẹ̀ẹ́dẹ́rọ pé ọmọdé òde bí ẹrù yóò máa sàkọ òun tètè jẹ́wọ́ wàá gbà kó jíṣẹ́ ọlọ́ọ̀ni o ara ẹ̀ rí kó ti sọ lọ kò nídìí pé mẹ́rin ẹ̀ wá abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ ẹ̀sìn títí ń sáré bọ̀ tí ń sáré bọ̀ sílẹ̀ sílẹ̀ ò mí ẹsẹ̀ rẹ̀ tó wá di kó súnmọ́ àná sọ́lá sọ́lá sí sọ́lá sí ni kìlọ̀ tí ẹsẹ̀ rẹ̀ má lẹ̀mẹ̀ ọ̀ ti bó lọ́lọ́ kò sì fẹ́ sọ̀kalẹ̀ <laughs> sẹ́wọ̀n kí tó bá lè sọ̀kalẹ̀ ni ẹnu kó tó sáré ni ó sì ti ń wo pé èèyàn máa gbọ́n torí làákàtúntò ètò òun bá sọ̀kalẹ̀ tó ń bá ní kóun ó lè mú kẹsẹ̀ tó náà kọ́ tó tún wọlé tó ń torí délé ló ti gbà kámú. onígbàmẹ́ńdà yòkọ̀mẹ́ńdà yòkọ̀wé mọ̀ ta wà lẹ́ni tó lè tó lè tó lè ta tó lè ta náà bì láyà ta lẹ́ni tó lè ta lẹ́ni jẹ̀ kò sí torí ẹ̀ dákun ẹ jẹ́ àfi báyìí rẹ̀ lẹ̀ àbí òye òjíṣẹ́ ọlọ́run tó báyìí. Suraqah gba Islam radiyallahu anhu nígbà tó di ayé radiyallahu anhu àwọn mùsùlùmí ní ṣẹ́gun lórí àwọn Fárísà àdéhùn tí Ànábì sallallahu alaihi wasallam ṣe Umar pé wọ́n kó ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹgbàwọ́ ọwọ́ ẹgbàwọ́ gbogbo wọn gba islam nínú irú àwọn eléyàn wọn gba islam gba islam islam wọn dáa àṣìṣe wọn tó ti wá ṣe síwájú islam ó wá dà gẹ́gẹ́ bí ẹ̀ka kan omi nínú òkun lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọn ṣé dáadáa wọn láwọn sọ ni àbá ìdá wọn dáadáa wọn láwọn torí ẹ̀ làwọn alùsùn náà fi jẹ́ pé tó má ti dárúkọ sàábé radiyallahu anhu yàtọ̀ sáwọn ṣíà táwọn máa làánà wọn tó. تراقني علمنا رسول الله صلى الله عليه وآله وسلم في الخلاء النبي صلى الله عليه وآله وسلم وقع لكم نفع إجمعته مثل ذلك حديث ضعيف ṣùgbọ́n ìkọ́wọn lẹ́kọ̀ọ́ nípa àgbọ̀nsẹ̀ kìí ṣe àdìsí lásán ló mú un jọjọ bẹ́ẹ̀ wá àdìsí púpọ̀ mú wa torí rẹ̀ ló ti jẹ́ òwe táwọn olùmọ̀ wa máa pa nígbà Ànábì sallallahu alaihi wa sallam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti ṣe máa ṣe gbọ̀nsẹ̀ tó wá ti ṣe kápẹ́ nǹkan kan tó sẹ́kù ní Islam tí ọkọ̀ wa ń parí kò sí kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti ṣe gbọ̀nsẹ̀ subhanallah. an-naq'uda 'ala al-yusra pété bá débi tẹ́ ti ṣe gbọ̀nsẹ̀ o ẹ jókòó lórí ẹsẹ̀ òsì lórí ẹsẹ̀ òsì ní kẹ́ ẹ máa gbára wa an-nawsib al kẹ̀sìn nàró yẹn kí tó bá fẹ́ sí gbọ̀nsẹ̀ ẹwọ́ ẹ̀dí rẹ̀ kò jẹ́ kí ó sùn ẹwọ́ ẹ̀dí rẹ̀ apá àlàáfíà agbọn abìtá ń bẹ kọ́ rọra sùn sí ara ẹsẹ̀ rẹ̀ àlàáfíà kẹsẹ̀ yìí kọ́ wa nàró rẹ̀ díẹ̀ so wọn lè bẹ́ẹ̀ ìní ká máa ṣe nígbà tá a bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀. eléyìí ló fà á ló fi jẹ́ pé tí ẹ bá wo bó tilẹ̀ jẹ́ káàdì sì yìí lẹ ọ̀run wa tuntun pé tùmọ̀ tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni. tí bá wọ́n ti à ń jẹun sí inú wa tá à ń jẹun sí sápọ̀tù lọ́wọ́ àyàn àbá pọ́ọ̀tù wọ́n la pọ́ọ̀tù lọ́wọ́ gbàtó ti jẹ́ pápọ́ọ̀tù lọ́wọ́ tó o bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ tó o jókòó lórí apá òsì yóò ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kí ohun bá wà tó jẹ́ wéèsì tó jẹ́ dọ̀tí kó jáde dáadáa nítorí pé ń bẹ nígbà tó bá ti rìn láì lórí apá òsì àwọn àdọ̀tí tó wà nù rẹ yun wọn ò rí i pé ọ̀nà àtijáde wọn ní sábàbí nù tó ti jẹ́ pé ọmọ àdèjì wọn àtúrò tí wọn bá ń ka wọn tó rà tó kà níbi tí wọn ti sọ àdáàbò kálá ẹ̀rì kí wọn mú wa ibi kò sì jókòó lórí ẹsẹ̀ rẹ̀ o nítorí wípé àdéhùn tó mú wa bó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tùmọ̀ tó mú wa ń kọ́ ó sì dédé sọ ilé ìjẹ́bẹ̀ tẹ́ bá wo àwọn ilé ìgbọ̀nsẹ̀ wa tìgbà lónìí àwọn sáńgàrà èwo ló súnmọ́ kéèyàn ó lè rí method yìí apply títí yẹn máa ń lòsò lórí rẹ ni àbí tí yẹn lè jókòó lé lórí títí yẹn máa ń lòsò lórí ẹ torí rẹ ó ní islamic toilet. sọ̀rọ̀ kékeré òun náà ló kọ kí ni wọ́n pè é ẹ̀yin ọmọ christian toilet ni wọ́n pè tán jókòó lẹ́lọ́ béèrè tó o bá mọ̀ níjọ́ tó o bá fẹ́ kọ́lé tó o sọ pé christian tẹ̀lẹ̀ tó o fẹ́ rà kó òun ó gbé fún ọ èyí tá a máa jókòó lé lórí ó kọ tí ń jẹ́ nùkú ló kọ méjì torí rẹ̀ èyí téèyàn ń lòsò lé lórí àwọn ọ̀sọ́ bẹ̀ o islamic toilet làwọn máa kó tó yé torí kó òun ló ṣe apply ní dánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n sọ. ìjọsìn mọ́ àwọn náà lọ́pẹ́ ní christian toilet tí wọ́n pè tẹ̀ ní christian toilet ó túmọ̀ sí pé ah, àwọn àwọn ìjọba rí kó mú mi àwa mú pẹ̀lẹ́ àpè ní kí ni islamic toilet kò túmọ̀ sí pé kí ló dé tó fi lu eléyìí náà ó lè lò ó ṣùgbọ́n tí wọ́n bá lò ó lò so lórí rẹ̀ ní jókòó lè o. rọrùn púpọ̀ ó rọrùn láti ṣe ó rọrùn láti lóṣù lé lórí wàá lóṣù lọ́nà tó fi jẹ́ kí wàá jókòó lórí ẹsẹ̀ rẹ àlàáfíà wọ́n á gbé ẹsẹ̀ rẹ ọ̀tún dúró nàró rẹ ó rọrùn púpọ̀ láti ṣe lórí tiẹ̀ náà ṣùgbọ́n ètò rọrùn jù nínú méjèèjì láti ṣe báyìí ابن مالك ابو اغوارو كيجي هو لا تدو عيسى ابن يزداد لا تدو بابارك او ميجي دي سجي رضي الله عنهما ولا النبي محمد صلى الله عليه واله وسلم فني اذا بال احدكم فلينتر ذكره ثلاث مرات رواه ابن ماجه بسند ضعيف سلقكم رواه البيهقي بسند ضعيف a ti mọ̀ pé tí wọ́n máa sọ pé rọ̀wá al-Bayhaqi níbo ló ti gbà wá nínú tírà rẹ̀ as-Sunan al-Kubra nínú tírà rẹ̀ as-Sunan al-Kubra tọ̀ ó sì ní tírà míì ìtànkpé ni kíni ma'rifatu al-athar was-sunan ma'rifatu gẹ́gẹ́ bí Sunan al-Kubra ti ṣe rí lò rí ṣùgbọ́n majority àwọn àdéhùn tó ọ̀nà sọ pé rọ̀wá bùbẹ̀ àpè tí wọn bá ti sọ yìí pé inú tíra kàfà tó ni generally kó láti rí nínú sunan al-kubra. tọ́ fúlànà bí sallallahu alaihi wọ́n sọ pé idha bala ahadukum tẹ́nìkan nu yín bá tọ̀ ìgbà tí ìgbà tẹ́nìkan nu yín bá tọ̀. فلينتر ذكره ثلاث مرات قض ما بير لا متع إلي أبقني وي ṣùgbọ́n lónà ibùnú máa já àwọn ni wọ́n gbà wá o ibùnú máa já yìí tí wọ́n ti sọ pé àwọn gbà bí ìsìwà agbélẹ̀rù fún òun ni ọgbà nàmbà fọ nítorí pé àwọn àdéhùn bọ̀ọ̀ì tó wà ń bẹ̀ ọpọ ju àwọn bọ̀ọ̀ì tó wà nù àwọn súnà mẹ́tẹ̀ẹ̀ta yòókù lọ. Ibn Majah ló gbà wá bisanadin da'if ọbọkùnrin wí yàtọ̀ sóbìnrin obìnrin tó ń bá tọ̀ ọkùnrin tó ń náà bá tọ̀. òfin tó bá wọn méjèèjì wí ni pé wọn ò gbọ́dọ̀ máa kájú dáàbà kí wọn ṣe sùúrù díẹ̀ lọ́nà tí ó fi dáyà lójú pé gbogbo ohun tí ó jáde ti jáde tán kò sí nǹkan kan lọ́nà tí ò tí ì jáde tí ó sì sí láàyè ibi tó jókòó sí kọ́mọ́bà àjẹkíngbà tó bá lọ sábà tán ìjọ́ wa kan ti ọ́ sókòtò. So téèyàn fi wá jẹ́ pé ìtọ̀ ní fi ń kírun tí ó sì jẹ́ pé ó gbé tọ̀ sára. akramakumullah ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé àrùn tọ̀ máa dà láàmú ṣùgbọ́n tó ṣe pé gbogbo ìgbà tó bá ti tọ̀ tó bá tábà tó bá tó fi sà yóò tún lọ dami sí ṣòkòtò láì tọ̀tọ̀ yóò fi dami sí ṣòkòtò lé wípé ó ti ṣe kọ́lẹ́ pé ìtọ̀ fi ká sí ọ̀ṣọ́kòtò ìtọ́ ká sí ọ̀ṣọ́kòtò báwo ó túmọ̀ sí pé ìkájú ń dà á láàmú tí ìkájú bá ti ń dà á láàmú ó máa ń bí àárẹ̀ tọ̀ àárẹ̀ tọ̀ òun náà ni pé kítọ̀ kọ́ máa jáde lára rẹ̀ unwillingly torí pé ńgbà tó lọ tọ̀ ó ti sùúrù tó ẹ̀yìn ti mà bí jẹ́jẹ́jẹ́jẹ́ nítorí tó kù sáyé ibi tó wà kí wò tó ti dé pọ̀ ńlọ́tọ̀ kí ló ṣe ńgbà tó débi tó ti fẹ́ tọ̀ tó ṣe sùúrù kọ jáde tán kó tó di kọ ọ̀táàbà nítorí pé ó ń bẹ nínú àwọn àtọ̀ tí ọ̀nà akọ́yìn ipò táwọn wà ní kí wọ́n ti kú òní tí wọ́n jókòó sí gangan o sì tí ì jẹ́ kí wọ́n débi tí wọ́n ti jáde tí wọ́n fi kánjú táàbà tó ti dé àwọn ò sì ní padà síbi tí wọ́n ti ń bọ̀ tẹ̀sán àwọn náà jáde náà ni ìgbà tí wọ́n bá wá jáde sí wọ́n máa kán drop by drop by drop wọn náà máa fìlì pé nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan kíní ṣẹlẹ̀ wọ́n lọ fà á sòtọ́ bá ti sùúrù gbogbo tẹ̀yìn ọ̀gá ti jáde torí ẹ̀ atọ́kùn àtòbìnrin wọn bùkátà láti ṣe kíni láti ṣe sùúrù tí wọn bá lọ tó ọkùnrin wọn bùkátà ibi tó ń bá tọ̀ sàn based on hadith yìí hadith yìí ọ̀fẹ́ rìn lẹ̀ bàtí tó ń tọ́ka sí ni pé ìgbà tó bá tọ̀ sàn alẹ́ ti bọ́ọ̀ onítọ́ka sí kọ́ gbọ́n abẹ́rẹ́ forí pé ìtọ̀tẹ́ ń bẹ̀ sẹ́mọ̀ pé tìǹ kí wọ́n ní àtàrí ń jẹ dáná láyé sẹ̀bẹ̀rì wù mí ń bá wò lè tọ́ba tọ̀ kí gbọ́n abẹ́rẹ́ kọ́ sábà forí pé tọ̀ jáde má kótó di kókó sókòtò sí di. so alimami nawawi rahimahullah wọn láti ti tí o bá fẹsẹ̀ mi náà sáré pé àdéhùn mi náà tọ́ka sí tùmọ̀ tó mú wa wípé pé kì í ṣe sùúrù tó wọ́n á gbọ́n abẹ́ rẹ̀ tó fi rí pé ìtọ̀ yẹn kọ́ kó ti tàn. eléyìí jẹ́ tọ̀pìn kọ́ gbọ́n abẹ́ rẹ̀ kó fi rí dájú pé tọ̀ ti tàn. ṣùgbọ́n nínú òfin kò sí ìlànà kan tó sọ wípé kí ọkùnrin kọ́ pọ̀ abẹ́ rẹ̀ gbígbọ́n abẹ́ ó yàtọ̀ sí pípọ̀ abẹ́ tẹ̀mọ́tẹ́ máa pọ̀ ìfun. ìkún ẹran so kété kíkọ́ pọ́ abẹ́rẹ́ nínú àwọn tíra fẹ́ ẹ̀rí ní lee fún kọ́ abẹ́rẹ́ lé kò ní ìdí kíkọ́ pọ́ abẹ́rẹ́ tó bá ti gbọ́n náà òtítọ́ kò sì sí nínú obìnrin kó nítorí kó lè bá dájú pé gbogbo jáde tán nínú fífọwọ́ kan abẹ́ ọkùnrin ọ̀pá dẹ́dẹ́ pípítọ̀ kan sí lọ́wọ́ kò wá sí gómìnà ó ti fọwọ́ kó abẹ́ tiẹ̀ gbígbọ́ yóò fẹ́ fútọ̀ tó sẹ́kù títọ́ ọmọdé àti nìkíni lọ́wọ́ Islam ti sẹ́sìn ọ̀bùn torí de eléyìí ó ti tó kókè gómìnà ó ti sùúrù kórè pé tọ̀tán kó tó di kọ́ tábà àmọ́ ọkùnrin òun tiẹ̀ kọ́ gun abẹ́ rẹ̀ orí pé ìtọ̀kátá kò tó di kò tààrà eléyìí jẹ́ nǹkan àdéhì tó mú wa fún wa gbogbo ẹ̀ sáà ń tọ́ka sí pé Islam ẹ̀sìn tó ní í ṣe ni pẹ̀lú ìmára ẹ̀sìn tó ní í ṣe ni pẹ̀lú kéèyàn dákẹ́jú ọkọ̀ ọ̀bùn kò sì sí nítorí fẹ́ẹ́ fi ṣe jàmá kò sí ní tí Islam fẹ́ kọ̀ sí. tí ọ gbogbo àwọn ológe wúwo tí wọ́n ti kàkà di kúkú tó ti pé àwọn òbí lẹ́ tòkòtò wọn àti pátá wọn ògèdè tọ̀ sẹ́wọ̀n pé oge oge òfò náà àbí èso oge òfò àfẹ́ràn fún mi lọ pátá wọn ìgbẹ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n nítorí pé ìlú tí ọba sófin kò tẹ́sẹ̀ àwọn ìkọjáde kan ńlá kan lè kátó ní bàbá tẹ̀kọ̀ sí ẹ̀kọ́ òsèkìní gan. òsín kankan dání kó ṣe láti kó tọ́ rẹ jọ kó fún òfìgbẹ́ rẹ yí rẹ́ẹ̀dì láti mú sùúrù. torí àwọn sọ pé ẹnìkan gba Islam tò lọ́wọ́ á rí i pé ẹnìkan tó dúró lẹ́gbẹ̀ẹ́ òun mọ́ṣáláṣí ìta jáde lẹ́mẹ̀wá láàrin ìbátan kírun bí ẹ̀mejì lọ jáde irun tí ó sì kọ́kọ́ kínú tiẹ̀ ẹni tó ẹsẹ̀ gba islam ó sì jẹ́ pásítọ̀ rí church tẹ́lẹ̀ so lọ́wọ́ abilé rè ké nígbà tó dúró tó fi tún kírun tó ṣe tí ó sì tẹ ẹ̀mí ìdílé jáde náà pọ̀ ìwádìí à ń tó tẹ̀lé ni pé lórí irun yẹn so òun so òun lọ tún àgbà láti òun tún so ṣépè iṣu ó máa ń bá oníṣépè iṣu máa ń bá irun jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti tó àlọ́ alábàjẹ́ bẹ́ẹ̀ bá ti sálù alákòóso òrùn ó ní ọ ẹ̀rẹ́pẹ́ Islam is duty is duty sí ni ó nítorí tẹ́lẹ̀ kóun tó gba Islam tó ń bá ń píríkì fún wa ní church ẹ̀rẹ́ rí nǹkan mẹ́rin so tí tó bá ń bọ̀ tó bá tilẹ̀ gbàdúrà gbàdúrà gbàdúrà yóò tún aṣọ ẹsẹ̀ lẹ̀ yọ yàrá òyà tó. lẹ́yìn kíkọ́ ìyá yẹn lẹ́nu tẹ́lẹ̀ náà òfin olórúkọ mọ́ tó mẹ́ tófì kan wà tóní kọ́ mọ́ tó mẹ́ tófì kankan wà tóní kọ́ mọ́ tó mẹ́ kó sí. ṣùgbọ́n nínú Islam subhanallah ẹ̀ mọ̀ kó fin ni kò fin ni táwọn aṣọ mọ́tíláṣí àmọ́ aṣọ tó bá wù ọlọ́gbọ́n ẹni tó bá lọ fura sí kó so mọ́sálásí tó wọn bá lù gan tó bá wò ó pé ìwọ ó ń gẹ lórí pé tó ń ṣe lónìí gan ohun tí wàá tàbùkù àrò. tó ó túmọ̀ sí pé Islam ẹ̀sìn mọ́ra ni ẹ̀sìn mọ́tótó ni kì í ṣẹ̀sìn ọ̀bùn. àwọn àlọ́ máa tọ̀ àwọn máa dàtọ̀ sára àbá yàgbẹ́ ìgbẹ́wà sókòtò lẹ́ẹ̀ nísìn nínú Islam ká pé ìwọ bẹ́ wù rẹ lẹ̀ fún ìyàwó rẹ púpọ̀ pọ̀ pátá rẹ gbogbo ẹ̀ ọbẹ̀ fọ̀ lọ́ba mú pátá lọ́ba bá gbẹ̀bí gan bẹ̀ tọ́tún bá tó gbogbo ẹ̀ náà ìtọ̀ náà ni ẹ̀ lákòókò yóò tó bá ọkọ̀ sọmọ́jọ́ mi akógbè ọmọ àti okógbè bá àti okógbè bàbá sẹ́wọ̀n pé subhanallah á àdúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra islam ẹ̀yìn táwọn kékeré experience yẹn gbọ́ àwọn ọmọ ọjọ́ pé kò lè ya ìyàwó tí wọ́n lẹ́nu torí bí ìgbẹ́sí ń bẹ pátá ọkọ náà ní bẹ́ẹ̀ sí ìyàwó tá tó ń sọ sí nǹkan tó fún mi nítorí lè ya lẹ́nu ni pé ah, ẹ̀yin èsì bẹ́ẹ̀ yí sókòtò ni nítorí lè ya lẹ́nu ni. so torí de ilé àdúgbò fọlọ tó sàwọn mùsùlùmí. ẹgbẹ́ ọ̀rọ̀ fún amúwákẹ́yìn nínú báàbò ìmára lẹ́yìn ìgbà tá a bá sì gbàtẹ̀ yìí báyìí ọjọ́ ìgbà ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma. أن أن النبي صلى الله عليه وآله وسلم سأل أهل قباء قال النبي صلى الله عليه وسلم أبي أمارا قباء ليري فقال inna allaha yuthni alaykum dájúdájú ọlọ́run ọba yìn yín bí ìgbà tó sọ igi kí wọ́n á lẹ ṣe sọ́lọ̀ fi yìn o. faqalu wọn ni inna nutbi'u al-hijarata àbí hijarata al-ma'a. máa fi òkúta fi nu ìdí wa lẹ́yìn ìgbà tá ti fomi tábà tó bá gbé bọ́mọ̀ lọ́wọ́ lórí ìjà rọ́bì ajẹ́ pé lẹ́yìn ìgbà tó bá ti fomi tábà tán àtúmọ̀ kò kúta nù kéèyàn lọ dáa jù ní àbí nùtùbírù àlùmáà ìjárata lọ ẹ̀kọ́ jẹ sọ yìí pé a máa fi òkúta a máa fi ń tẹ̀lé omi tábà ti fomi tábà tàn òkúta but bí ìtumọ̀ rẹ̀ ó lè jẹ́ pé tẹ̀sílẹ̀ mọ̀ tà àfin nutbi'ul ma'a al-hijarata ike ńgbà tábà ti kọ́kọ́ fòkúta nù dí o àtúmọ̀ fomi tábà ńgbà tábà ti kọ́kọ́ fòkúta nù dí àtúmọ̀ fomi tábà ṣùgbọ́n al ló gbà wá bisanadin wáyé òun náà tún lẹ̀ wọ́n fi Abi ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ ọ wà nínú súnani Abi Dawud ṣùgbọ́n ìtọ́ wà nínú súnani Abi Dawud biduni dhikri al-hijara náà dárúkọ òkúta ń bẹ̀rù. ètò túmọ̀ sí pé ọ̀wọ́n tó wá nínú súnani Abi Dawud ni pé àwa máa fomi tábà. tọ́ wọ́n sì sọ wípé Ibn Khuzaymah. ó ní èyí tó wá nínú súnáni àbìdáwòdì yọ fẹsẹ̀ nílẹ̀ àmà fomi tábà wọn lọ fẹsẹ̀ nílẹ̀ torí rẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀bí ìmáàmù Nawawi rahimahullah ló fi sọ pé ọ̀rọ̀ pé bóyá tí wọ́n lò kúta ó ti lomi lẹ́yìn rẹ̀ kò tiẹ̀ sí àsùlù fún nítorí káàdì tó mu wá ọwọ́ àbáyé ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ọ́ ni ó tún gba ọ̀nà míì wà tó fẹsẹ̀ nílẹ̀ ilé ìtọ́jú náà ti kò burú ó ti dáa tó bá pòkúta nùdí àbí tó bá lo toilet paper kó tún tábà kọ́ pa méjèèjì pọ̀ ọ̀dájú. ṣùgbọ́n láwọn ni wọ́n ń bẹ fún àwọn àlòkù bá tó bá ṣe pé àdìsí omi lásán ni wọ́n fi ń tábà lọ́wọ́ ọláwọn oníbẹ fún wọn títí tọ́lọ̀ fi yìn wọn ọlá tí ń bẹ fún wọn ń bẹ yẹn ó túmọ̀ sí pé káfomi tábà àti káfòkúta fi nù dí káfòmí tábà ọ̀gá ju káfòkúta lásán nù dí lọ. ìgbà tó ti pẹ́ yìí náà mọ̀ ìpè ẹni tó fomi tábà àti ẹni tó fòkúta fi nù dí ìmára tí ó ṣẹlẹ̀ sí kìíní kejì wọn kò lè dọ́gba tẹni tó fomi tábà ọ̀pọ̀ ju tẹni tó fòkúta nù dí lọ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé a ní garanti hundred percent ipe abomisaba àbá kòkúta nùbí ìgbé òsì ní ṣẹ́kù níbi tí gbẹ̀sìn jáde a ní garanti hundred percent ṣùgbọ́n lọ́n sàmójú kúrò fún wa lórí ìgbẹ́ tó bá ṣẹ́kù déédéé ibi tí gbẹ̀sìn jáde lókùn gbà sẹ́yìn bá ti dábà dáadáa ẹ ti lòdì dáadáa ṣùgbọ́n gbẹ̀sán tó ṣẹ́kù tó àbí èyí wa agbára ọ̀ka torí pé báwo lẹ ti fẹ́ ti ọ̀nà tí gbẹ̀ngbà jáde tẹ̀ lérí gbẹ̀mbẹ̀ pépété kò ṣeé báwo ló ti ṣe fẹ́ ṣe ahọ́n tí ò ní ti tọ́ lórí ẹ̀ tó ṣeéṣe kò ṣeéṣe tó eléyìí ìlọ́pàá làwọn olùmọ̀ á fi sọ é pé ẹ̀ẹ́dún déédéé ibi tí gẹ̀ǹgà jáde yìí tí ọ̀gá ti ju bẹ̀ lọ lẹ́yìn tó ti sáábà kò sí wàhálà wọn náà lè tún àyàrá rẹ wọ kò sáábà gidigidigidi àmọ́ má bora rẹ̀ ń di o tó bá ti wá sáábà yẹn kó wá wò ó gbogbo owó ńgbà mi bọ́yọ̀ lọ́tọ̀ kọ́rọ̀ ayé ẹbí kíkẹ́ gbàjáde wò yọ yí ọ lẹ́nu yẹn ké bó o là á ti ṣèbí tìgbẹ́ gbàjáde tìgbẹ́ òkú ní fẹ́ sí nítòsí rẹ̀ tó so bọ́lá ti dá wa nǹkan lè bá mọ ara wa torí di eléyìí báyìí eléyìí jẹ́ bó ti ṣe o ó túmọ̀ sí pé kókó mi sábà ọ̀dà púpọ̀ kó o fi nǹkan nù bí rẹ ọ̀dà púpọ̀ ṣùgbọ́n láàrin méjèèjì kéèyàn lómi ọ̀dà ju kéèyàn lòkúta lọ a ti sọ wípé lílo òkúta kìí ṣe pé n tí ó mu wa ṣe bẹ́ẹ̀ ni ká má romi o omi ọba wà lẹ̀ ọtọ́ kókó òkúta fi nù dípò sì máa lọ kírun rẹ kọlọ́ta lọ́la kìí ṣàìsómi níjà lòkúta o kìí ti sa ìsókúta níjà lomi o ìyẹn ni pé o lè tẹ̀sà yìí tó bá wọ̀ nínú méjèèjì. wọ́n wá ní àwọn ará Kùbá sálára Kùbá torí pé Kùbá láyé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n dàbí ìgbà tí ìtara Madina wọ́n dàbí kápẹ́lú kan nítòsí Madina bẹ́ẹ̀ lórí ń gbà. oṣù wẹ́nìtì ìlú ti fẹ̀ ẹ̀ ti fẹ̀ kọjá Kùbá ó ti fẹ̀ tayọ mìkọ́ọ̀tù. kò bẹ́ẹ̀ ibẹ̀ lànà bí sallallahu alaihi wasallam kọ́kọ́ kọ́ mẹ́sàlásì tí ń gbà tí wọ́n ń lọ sí Mẹ́dínà. wọ́n sì dúró ń bẹ̀ fúnjọ́ mélòó wọ́n tó lọ wọnú Mẹ́dínà. wọ́n kọ́ mẹ́sàlásì kò bá sílẹ̀ yẹn. òun náà ni masjidun ó ti ṣe sàálẹ̀ taqwa. mẹ́sàlásì tó ṣe pé wọ́n fi òpó rẹ̀ wọ́n fi wọ́n fi lọ́lẹ̀ lórí ìpayọ̀ lọ. ibẹ̀ lọ́lọ́ ní kánàbí òdu òsì kìí ṣe mẹ́sídọ́n ṣèrọ mọ́sálásí fìtínà mọ́sálásí kùbá lọ́lọ́ ní kánàbí sọlá àti ìlànà oṣù kẹrin kọ́mọ lọ sí mọ́sálásí táwọn náà ti dálẹ̀. mọ́sálásí kùbá òun náà ni mọ́sálásí táwọn náà ti sọlá àti ìlànà oṣù kẹrin tó bá ti lè ṣe ìmára láti lè rẹ̀ tí o sì lọ sí mọ́sálásí Kùbá torí àti lọ kírun tó bá fi lè kírun nínú mọ́sálásí ìwà àgbàládà ọ̀mùrà ètò ti kéré jù ní kò kíráka méjì tó bá kíráka méjì mọ́sálásí Kùbá wà àgbàládà kò sí ọ̀mùrà subhanallah ìdẹ̀ra ńlá lọ́wọ́ ti fún wa ní Islam tó àwọn abẹ yẹn ń bẹnu bíi tí ẹ̀ka bẹ́ẹ̀ wò tá a bá lọ Mẹ́dínà. mẹsàlásí anabi sọlọ àdìsọlọ kó kírun bẹ́ẹ̀ lẹ́yìn náà sàárẹ anabi sọlọ àdìsọlọ kó sálámà sí anabi sọlọ àdìsọlọ bọ torí ìrún ní mẹsàlásí anabi láti lọ mẹdínà kẹsì torí sàárẹ anabi sọlọ àdìsọlọ tó bá ti kírun torí kírun kan tó bá ti mẹsàlásí anabi ọlọ́lá ju ẹgbẹ̀rún rúurun bẹ́ẹ̀ tó kí n bomi lọ yàtọ̀ sí mẹsàlásí mẹ́kà tó tún lọ́lá ju ká kírun ní mẹsàlásí mẹdínà lọ ní gbọ̀gọ́rùn ìyẹn ni kírun kan ní mẹsàlásí mẹ́kà hundred thousand. tọ ẹ̀yìn rẹ̀ wà sálámà sí anabi sọlá àdìsọlá sálámà sí abubakar wà sálámà sí umar wà lọ sí bàkìyà níbi tí wọ́n ń sin àwọn òkú sí ní medina tí wọ́n sì yé sin òkú síbẹ̀ dòdò ibẹ̀ wà lọ kí àwọn ẹni tí wọ́n ń sin síbẹ̀ wà sàdúrà fún wọn. السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين أنتم سلفنا ونحن إن شاء الله بكم للاحقون رحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية طب يلا سي مثل في كوبا تاسوي أنا كيرن به كوبا كيرن به وبلاد عمره ولو سي شهداء أحد أو يدكسوا سجود أحد lẹ́gbẹ̀ẹ́ ibi tí àpáta óhùdù wà náà ni anabi sọlá àtúnlá ní kò sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dòní tòwá lọ bẹ̀ wọ́n wò wá sẹ́pà sádùn àfáwọn náà ọparí ìjọba máa ń bẹ́ẹ̀ wọ́n mẹ́tẹ́ni oṣù báyìí náà lọ àwọn kìnnì kan mọ̀sáájú sábà mọ́sáájú àjẹnú mọ́sáájú kìnnì kan gbogbo tí ò sí ẹni tó bẹ̀ gbogbo wàhálà yẹn tó eléyìí ó jẹ́ kò bá tó ibi ní àfa ti dá àwọn àdéhùn tó wá nípa àmàrà dúró. a rí i pé nínú kókèlè Ìsìlámù bí ti ṣe tó ó ní í ṣe pẹ̀lú bí Islam gan ti ṣe wà ní tẹ̀tẹ̀rìjì. wọ́n ṣàlàyé fún wa nípa àwọn omi wọ́n ṣàlàyé fún wa nípa àwọn abọ́ tá a máa dami sí tá a máa lò wọ́n tún wá sàlàyé fún wa nípa bá ti máa gbé ẹ̀gbin kúrò lára wa lára aṣọ wa kúrò láyé wa tá a ti fẹ́ sẹ̀sìn kó tó wá di fún wa máa sàlàyé fún wa nípa wọ́n tún sàlàyé fún wa nípa àlùwàlá wọ́n sàlàyé fún wa nípa fífọwọ́ pa kòfẹ́yìn wọ́n tún sàlàyé fún wa nípa tí máa bá lù àlàjẹ́ wọ́n sàlàyé fún wa nípa bá ti ṣe máa ṣe gbàṣẹ́ wa ní ìṣòwò àwọn abẹ́rẹ́ sí sàlàyé fún wa nípa bá ti ṣe máa wọ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé tí èèyàn bá nímọ̀ nípa àwọn àdéhùn tó jẹ mọ́fin torí pé àwọn àdéhùn yìí wọ́n jẹ mọ́ òfin àhàdéhùn àṣàm ni wọ́n ń pè wọ́n wọ́n mọ́fin tí èèyàn bá nímọ̀ nípa wọn ó súnmọ́ kéèyàn ya nípa bí ó ti ṣe ṣe lọ́n dáadáa ó sì súnmọ́ kéèyàn má kan nínú ẹni táwọn èèyàn ò lè tù jẹ nínú ẹ̀sìn ọlọ́run bá la ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù ti wá nínú ẹni tí ó máa ṣe ìmọ̀ra dáadáa ó sì ṣe nínú ẹni tó ṣe wípé yóò máa tẹ̀lé ìlànà àti ní gbangba nínú èyí kéré àti èyí tóbi. ọlọ́run bá kó sí wa lọ́kàn náà tí ó nífẹ̀ẹ́ ànágbà Muhammad sallallahu alaihi wa sallam tí ìfẹ́ yóò sì ṣe láǹfààní láyé bí àti lọ́la àlùkìyàmù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم السلام Thank you. wọ́n sọ pé nígbà ìgbà tí wọ́n ti olúwa yìí fún àpẹẹrẹ pé ààwẹ̀ ọjọ́ mẹ́fà ló gbà yìí. tó o láti lè fi tàn bí ìfẹ́mà fẹ́mi ara rẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo ní pé ẹ sọ fún wa pé lára tí àwọn ènìyàn fi fi yọrọ òun náà ní láàrin lọ́pọ̀ àti láyà. wọ́n á fẹ́ bèèrè tó dé di ẹni tí wọ́n ti fẹ́ra wọn náà fún àpẹẹrẹ ìtìsíbọ̀rọ̀ sọ fún títà àti ìpè ní o alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ìyẹn fẹ́ kóra rẹ̀ ń jánu lórí jíjìnà sí ti ọlọ́run ọba kò fẹ́ lẹ́yìn tí màá kó òun ṣe ǹjẹ́ ọwọ́ dáa. lọ́nà àtikó rẹ̀ níjànú káda ní májèmú pé tí wọ́n bá sùn sí lè ṣe ní tí ọ̀dà rẹ̀ jẹ́ pé màá gba àwọn ọjọ́ mẹ́fà kọ́dà kìí sọ̀nà orúkọ fún wa láti máa bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run bá máa fi ń yọ owó tó jẹ́ ọ̀ràn yẹn lé lórí òun náà ni àlàáfíìmá ìpinnu fóun ní ṣe bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ náà kọ́ náà bó ṣe rọrùn kọ́ bẹ́ẹ̀ náà pé kọ́ náà ó ṣe rọrùn fún ọ́n náà ó sì ṣe rọrùn òṣùwọ́n tó sora rẹ̀ mọ́ kó ọ̀nà gbàwé yìí báyìí ó sì ṣe kó wọ́n tún lè gbàwé náà bó sì máa wù ọ̀daràn yẹn táwọn náà tún máa péjọ táwọn náà tún máa péjọ táwọn tún máa péjọ tẹ bá fi ọ̀ràn tí ń dá tẹ bá fi kọ́ àwọn tó lọ́wọ́ gbà tí òkú gbà ó ti ṣe kó lídìí ẹ̀ńdẹ́ kan kó fi islam sílẹ̀ nítorí tó máa wò pé díútì ti ti fẹ́ pọ̀ jù tí ó ti kọ̀mìtì ara rẹ̀ pẹ̀lú àwọn wàhálà púpọ̀ tí ò lè tí ò lè sọ ọ́ yóò padà fi islam lẹ́jọ́ torí délé kì í sọnù kéèyàn má máa ṣe wẹ̀. ǹjẹ́ wọ́n bẹ nínú ọ̀rọ̀ tí anabi sọlọ́ àdìsílẹ̀ fi hàn ákẹ́kọ̀ọ́ sí nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ tọkọ sọ fún ìyàwó rẹ̀ dára rẹ̀ náà ni. ọ̀rọ̀ tí ọkọ àfẹ́sọ́nà tó sọ fún ìyàwó àfẹ́sọ́nà àbí àti ẹ̀sẹ̀sẹ̀ ríra wa wa tá a lè parọ́ fúnra wa tọmọdáńgbèsè ni ọ́ àbí báwo kọ́tọ̀ òpùrọ́ nìyẹn kí ẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ kọ́dà ètò tó kùrọ́ lásán ó ń jàǹbá nítorí pé mọ ara rẹ̀ ó sì ibi tó ń ti jáde wá ولا قوة إلا بالله مسكين ابن مسكين so aláìní ọmọ aláìní àwọn alọmọ dáńgbé kéka ńgbò wọn láti rí òfin tú ní àtàkìlì bá tú sẹ́nu ìfẹ́ wọn pé ọkọ̀ àárẹ̀ nù so kéèyàn sọ́ra rẹ̀ pẹ̀lú rọ ọ̀pọ̀lọpọ̀ sì wà nínú àwọn ṣẹ̀fà tó lè kó wọn fẹ́yàwó pẹ̀lú rọ wọn fẹ́yàwó pẹ̀lú rọ ọ̀pọ̀lọpọ̀ nù wọn ẹ rí i pé ilé wọn ò lè tóòrò náà nítorí pé ńdọ́tà tìrì bá ti tú obìnrin yẹn ò ní fẹ́ bẹ pẹ̀lú rẹ̀ mọ́ tó wọ́n sì máa wọ pé à ah, náà ó ti ó ti fíìsì ẹ̀ fíìsì kìnnì òní lọ́mọ ó ti sùúrù náà ni ẹ dákun kọ lọ nítorí pé ó gba kámú àti ń bẹ pẹ̀lú rẹ̀ nítorí pé ó tẹ lọ́rùn ewu kan ìyàwó tí ó pẹ̀ ah, ìyàwó tó ti kọ́ tẹ lọ́rùn àmọ́ kọ lọ nítorí pé ó gba kámú tọ́kadà túnjọ́ kan náà ni jẹ́ńtọ́ parọ́ fóbìn kó òun mú lọ lóyìnbó tó bá dẹ̀ fẹ́ mi máa mú ẹ lọ lóyìnbó òun kan kò sí ìrọ́nà tí kẹjà màmá tó ti fáwọn obìnrin náà gan ọpọlọ wọn ò jiná ayé kò tọ́ lọ́pọ̀lọpọ̀ wọn tí wọn bá sì parọ́ fún wọn ò sì mọ̀ fún àwọn gbọ́rọ̀ tó bá ń sọ fún yín pé òun ọ̀kọ́jọ́ odò ọba àríláyé òun fẹ́ òun pé òun ọ̀kọ́jú odò ọba rí lọ́mọ wò pé the local man ní fa àlejò wa kó mu lọ sí Madrid ẹ̀ á ọ̀ Madrid tí o sì ní mu lọ bí kán lọ́pọ̀ àkọlọ̀ pé irú wọn ẹni wọn máa tètè gbà nígbà tó bá ti gbà fún sí àbá jọ bẹ́ẹ̀ ni nǹkan bẹ̀ wọ́n mọ̀ á kó nùgbà náà kẹ́ ẹ dákun pé tí o fi òun rọ́lọ́pàá ní ìsìn kan ìrọ̀lọ́pàá ibi rọ́lọ́ tà létí ó túmọ̀ sí pé gbogbo ẹni tí ti ń parọ́ ẹ kà fún un ọkùnrin náà tó sì fẹ́ fi rọ́fẹ́ yàwó ọ̀daràn ni because at the end of the day ó sunkún gbà tó ní rẹ́ni rẹ̀ ọlẹ́kùn so irọ́ kìí ti ṣe sórí lẹ́yìn náà kí láǹfààní tó wà nù kẹfì rọ́fẹ́ yàwó ẹlòmíì fẹ́ fẹ́ yàwó lọ yá sọ̀wọ́ ọ̀háyà rẹ̀ wà láì pẹ̀lú owó aṣọ tí ni ó tún lọ háyà àgò gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀mẹ̀ wá náà mọ̀ sí báyìí ẹ̀mẹ̀ wá náà mọ̀ sí báyìí àgò jọ́wọ́ rẹ̀ ò rí rí ẹlòmí torí rẹ̀ ó tún lọ háyà mọ́tò wọ́n ti kọ́ mọ́tò wọn pọ́ níṣẹ́ wọn apákì ẹ̀ síta tẹ̀sí mọ̀ pé àwọn tá a wí náà ọpọlọ tiwọn náà ń kọ́ ilé táwọn náà kà fún un ẹ wá gbé kẹ̀kẹ́ lẹ́mu lóògùn wa yẹ kó o ti lágbára nu yọ máa fẹ́ àmì tí ìmọ̀lẹ́lẹ́ yìí fà á nítorí ìdílé ó tọ́ ni kẹ́ ẹ sọ ẹ má pààrọ̀ tọ́ba fẹ́ ọ ọ̀fẹ́ ọ kọ́lẹ̀ o tún dà nígbà mi kọjá pé o ní àmọ́ òṣèṣe aláìní tó fi fẹ́ yà wò lóde kọ́ ọmọ bọ́ bá fẹ́ràn rẹ lódodo lóde kọ́ ọmọ tó bá fẹ́ràn rẹ lódodo lọ́pọ̀lọpọ̀ àwọn òbí owó ni wọ́n mọ̀ tó tọ́ba ti fẹ́ ọ nítorí tọ́lọ́wọ́ á mọ̀ tó ń di pé tọ́ba nílé tó ọ̀sọ́ púpọ̀ nílé tó fi fẹ́ tó wá dé pé ńgbà tó fẹ́ tán lọ wá fi hàn fún onílé kọ́kọ́ sínú rẹ́kọ̀dù rẹ o títí tó fi kú njẹ́ ọ̀nà sọ fún ọ ni pé àjọkọ́ lè mú sọ̀rọ̀ kó ti kọ́lé kó tó fẹ́ àmọ́ gbà tí wọ́n lo ọgbọ́n pé kọ́ má sọ torí ilé yìí yẹ́n máa gbà ilé tá a jọ kọ́ a jọ kọ́ kínní sóyè yín tó ń torí délé ọjọ́ bó ti jẹ́ náà السلام عليك يا رسول الله بس السلام عليك يا أبا بكر السلام عليك يا عمر فدتم النبي صلى الله عليه وسلم يقول من سنن أبي داود أو نيوا سلام سون جساريو àfikún náà dẹ́mi ń padà sóò làpò tó kú mẹ́ tó a ti máa kíra wa ẹ̀ ìdíra ọdún àti obìnrin tí ó máa ń rúbi sí ọkọ rẹ̀ tí ó máa ní lẹ́gbẹ̀ẹ́ lórí àwọn tó máa ń tó máa ní obìnrin tó bá ń obìnrin tó bá ń bá gbọ́dọ̀ sí ọkọ rẹ̀ ní tó máa ní ìpara lára ọmọ tí ó bá bí. wọ́n ní kó láti máa kíra wa gbọ́dọ̀ hídírà bẹ̀rẹ̀ kò sí kíkí kankan pékin ọdún bẹ̀rẹ̀ kò múra torí gbogbo tẹ́tọ́ bá ṣe àwọn mọ̀lẹ́kà ń pọ̀ fún ọ. a máa lọ sàjọyọ̀ àbádọ́ àka special àbí náfìlà àka special àbáwẹ̀ àka special kò sí tọ́jú ọbẹ̀ ní òfin ọlọ́run bá wa. ẹ̀kọ́ ọdún tuntun kò síbẹ̀ kíkìnì àbí òye wa tó torí pé à ń kó fẹ́ pamọ́ sínú ẹ̀ ni ẹ wá kó ọdún tuntun sẹ́rù ni ọmọ bàbá ni àbí dùnú. tó ń torí délé ká ti sọ̀rọ̀ àfáàsà àwọn kèfèrí tí wọ́n rán lẹ́síkà máa rọ ọkọ̀ pé ọdún yìí ni o ẹni kí ni ọdún ògo nìyẹn eléyìí wọ́n já sọ̀rọ̀ ọjà bó ti ṣe jẹ́ mẹ́ẹ̀ wọ́n lóbìnrin tí ìbá gbọ́rọ̀ sọ̀kọ̀ rẹ̀ lẹ́nu tó lè lapa lára àwọn ọmọ rẹ̀ dáadáa yọ lapa ó kéré jù ntí ọ̀hàn sí wọn náà kò ní í pamọ́ torí wọ́n ní obìnrin tá a bá fẹ́ lọ́mọ rẹ̀ wù ni tòwóbìnrin tó bá nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ní wọ̀ tọmọ rẹ̀ bá sì ní tọmọ rẹ̀ bá wọ̀ ebi ọ̀pọ̀ àwọn àbí òní pa wọn lọ pa wọn wọn ó wà kíta àbí òní wà kíta wọn wà kíta so wọn ò sì ní rí ohun tí wọn ń fẹ́ lásìkò tí wọn ń fẹ́ eléyìí náà súnmọ́ obìnrin tí ìbá wa gbọ́rọ̀ nínú tí ó tún dá aburú padà sórí àwọn ọmọ rẹ̀ ni pé obìnrin lè tètè lápá lára ọmọ ju bọ́kùnrin ti lè lápá lára ọmọ lọ. tí ìyá ọba ti dà yóò pọ̀ ìwà burúkú sọ́mọ náà la yóò sọ àwọn ọmọ dọ̀tá bàbá wọn títí àwọn obìnrin wọn á ti wà ní ọkọ tó àtọkọ bá ti dà àbí fún wọn tó dà yóò kó àwọn ọmọdé yóò mọ̀ sí lẹ́kítọ̀ fún wọn bàbá yín èèyàn bú ni o èèyàn kéèyàn ni o tẹ́lẹ̀ kan ẹnìkan ẹ sì mọ kọ́kàn léegun àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ̀kọ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀kọ́ wọn bá mọ mú bàbá wọn lọ́tà wọ́n bẹ̀rẹ̀ sí ní mú bàbá wọn lọ́tà tí bàbá bá ti dé sí ẹ káwọn ọyọ ọ̀rọ̀ tuntun ní ìkà èèyàn bú so bàbá wa bẹ̀rẹ̀ sí ní react badly ṣe ah ok ọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ kí bàbá náà bẹ̀rẹ̀ sí sépè kìsẹ́ ẹ̀ mọ̀ pé òní bá di tẹ̀sílẹ̀ àbí òní ni tó ń torí délé káwọn obìnrin ọ̀pá ẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ń jàǹbá ni wọ́n jẹ́ sáwọn ọkọ wọn ó ń jàǹbá gidigidi ni wọ́n jẹ́ sáwọn ọkọ wọn ẹ̀yin fẹ́ kọ́kọ́ sí dáadáa sí ẹ̀yin ò fẹ́ kẹ́ rí àìdá látara ọkọ kí ló dé sẹ́yìn ní èsì dáadáa sáwọn ọkọ aburú sì bẹ̀rẹ̀ látara ká má lè sọ ẹnu ká má sọ̀rọ̀ ẹni láìdá ká má bá ní jẹ́ o tún wá bọkọ rẹ jẹ títí lórí àwọn ọmọ tẹ tún jọ bí tó àwọn ọmọ wa dọ̀tá bàbá wọn tó ẹ sì mọ wípé generally bàbá ò bá jóló kò bá jólówó fẹmi káwọn máa nídìí rẹ ẹ yọ padà hàn náà ní bọba yà torí di eléyìí ọ̀pọ̀lọpọ̀ títí lẹ́sìrẹ́sì ẹ gbà tó bá yá ẹ padà máa nírú ẹ̀sìrẹ́sì báyẹn ajájà tíyàwó kórìkọ fẹ́fẹ́ yàwó mi gbogbo ilé ọkọ̀ọ̀kọ̀ dàrú wọ́n wá fọ́ọ̀mù fọ́rùn pẹ̀lú ìyàwó àtọ́mọ gbogbo ọ̀nà fáyà rẹ̀ fa nítorí pé kí ni ìwọ́ ti di ká èèyàn bú ẹ kíní kan ṣètánì gani lé tó eléyìí gbogbo àfihàn wa gbé lẹ́sẹ̀ sùúrù náà lọkùnrin tó gbọ́dọ̀ sí torí pé ìrònú àwọn obìnrin ọ̀ lọ títí.

ọjọ́ kẹsàn-án àtẹkẹwàá àtẹkọkànlá Al-Hafiz Ibn Hajar wọn lọ gbà ló pé jù lọ sọlá lókè lẹjẹ pé Ànábì sallallahu alaihi wasallam wọn sọ pé táwọn bá ti ẹmí dọdún mi àwọn gbé kẹsàn-án àtẹkẹwàá ẹkẹsàn ó sì hàn òní ni tù tí òní bá jẹ tù adékọ́ àti mọ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹsàn wò yọ jẹ ọjọ́ tàlátà ti ń bọ̀ ìjọ làrúbọ jẹ́ ọjọ́ kẹwàá so torí de lẹ́yìn lágbàwọ ẹjọ́ yẹn ọmọbẹnu tẹsán islam ti sọ alójú kòkó náà parí kò sọ. ńjọ́ dáa jù ní kí wọ́n mẹ́jọ lò kíkọ́ àlùkò ńlá kan ti tẹ̀. torí wọn ní kì í kéèké wọn ní kì í jẹ tọmọ ti bàbá ọmọ làálà nítorí pé ńgbà yín dùn yín dùn ẹ ní fún ńgbà tí ìjàmbá ṣẹlẹ̀ tọ wọn ní tọkọ lè máa yẹ fóònù ìyàwó wò dáadáa dáadáa torí ti di ìyàwó rẹ̀ ó wà límítẹ̀dì sí ọ. kọ yẹ fóònù wò tó bá ní inú inú bí òun torí pọ̀ yẹ fóònù wò orí ní nìyẹn nítorí rẹ lélẹ́yìí kò nídìí láti pé àwọn kan bẹ tó kórí àwọn wọn rò ẹ tẹ́lẹ̀ ẹjẹ ló ti ṣe jẹ tó tọwọ tọ kí àwọn náà yẹ fóònù ọkọ wò kò sí tó burú ń bẹ lópin ìgbà tí wọn náà bá

kí nǹkan bá bá ọ̀sẹ̀lẹ̀ sọ ó tó burú ju dá lákòókò lọ. bàlá ọ̀daràn ni yáà ni èèyàn kan sọ fún òun ní sèǹkà òun ní sèǹkà báyìí báyìí táwọn èèyàn wá bẹ̀ ọ sọ pé tóun bá ti fi lè ṣe ká burú báyìí báyìí báyìí ọ̀sẹ̀lẹ̀ sàn àwọn olùbìlà gbogbo èèyàn ti máa ń rora rẹ̀ fún báyìí torí pé tó ń búra kó ní ṣe tó bá jẹ́ pé nǹkan yẹn da anabi sallallahu alaihi wasallam sọ pé kó o ṣe takfir an yamini kó o sì ṣe tó da kó o ṣe kàfàrà kó o ṣe tó da sọ àwọn kan wá kúra kó tó wá sọ pé kí aburú bá bẹ́ẹ̀ ó tẹ̀lé sí ọ wàláhì ń bẹnu àtàwọn kékeré àwọn kékeré yóò bá tí ò àwọn ọ̀daràn gbọ́dọ̀ sọ pé kí nǹkan bá bẹ́ẹ̀ ó sí ọ gbogbo ẹni gbogbo ẹni tó rí rẹ bá pé láyé yóò máa ṣàdúrà fúnra rẹ ni torí tí wọn sọ pé òní ṣe láéláé o ìwọ gẹ́gẹ́ fúnra rẹ rẹ tún lè dárò kó rí pé gẹ́gẹ́ lọ́nà wà ó sì ti ṣépè fúnra rẹ tó ń torí de lẹ́yìn kí wọn sọ ẹnu rẹ yóò sì sẹkọ sẹ àdúrà sọjọ pé lọ tọba wa ṣe ó sì ti lóhùn ní ṣe ó sì kà fara yóò wá bẹ lọrun nítorí ní kò tẹ́lẹ̀ sí Ọlọ́run lákùnrin ọjọ́ tẹ́lẹ̀ torí kò wọn gbangba náà.

máa tó àti lẹ́yìn lákàlẹ́ ní ìdásẹ́ èèyàn wò pé èèyàn wọ́n pé èèyàn ti àti lákà yẹn kò àǹfààní kò tó pé ti fi dára ọ̀rọ̀ yẹn ẹ̀yìn tó wà. èèyàn tó wá gbé lákàlẹ́ òkúté tó jẹ́ mẹ́ta. tó gbàdé àwọn àdùnkú pé sálámọ̀ wá tẹ̀wá yẹn sí ẹ̀fẹ́ àmójútó ṣé àwọn akíwìtì lẹ́yìn ìṣá ẹ̀yìn àgbáfẹ́ ìdíkùtì. lọ́wọ́ yóò ti èyí tó kí yẹn yóò forí kalẹ̀ kó tó sálámà yóò forí kalẹ̀ kó tó sálámà torí pé iyèméjì ní ṣe ní ẹni tí bá sì ń ṣe iyèméjì yóò tún rẹ̀ sí pàtó bá tún ṣe tán tó sàtáyà kó tó sálámà yóò forí kalẹ̀ ẹ̀yìn ìgbà náà ni ó ti ṣe wà sálámà ṣùgbọ́n tí rẹ̀ bá ṣẹlẹ̀ ńjọ́ mi gbàtó ti ń wò tó wà á rákẹ́lẹ̀ kejì tó wò kó forí kalẹ̀ forí kalẹ̀ kejì rákẹ́ alákọ̀ọ́kọ́ láti dúró yẹn wà lọ sí ìforíkalẹ̀ láti tún rákà alákọ̀ọ́kọ́ sí ìgbà náà lọ sí wàá dìde wá sí rákà ẹlẹ́kejì bàtọ́ bá dìde wá sí rákà ẹlẹ́kejì tó kí tán wà á sálámà tọ́ba wá sálámà tán wà á foríkalẹ̀ lẹ́yìn sí sálámà rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله أكبر الله